That's why if anybody calls me, swear for me, kò lè mú mi, curse me gbowó. want tó you gbowó ló máa mú. But èmi Olúwatóyìn Abọ́sẹ̀dé Abídèmí dáadáa. Èmi ò gba owó. Let me the campaign for anybody. But we are having discussion because this is my country. Ọmọ Naija ni mi bí ni mo bí ọmọ mi sí. It's not about nobody can pay me. I'm making my money. I sell my movies in cinema. I sell it on platform. I'm making my money. I'm fine. I'm not I'm not ready to wear Gucci. You understand? But the point is the point. Choose your candidate. Don't bully me. You can't. But I believe that when we have a national issue, such as NSAS, it's not something we should have swept under the carpet. I'm not get me all these things you are just have, saying. Should have been get it, all these things you are just saying it. It's not about even you, me. it was something that went, was an international issue. It was something that me, you are saying all these things because you know that I'm going to be sincere with you, Kemi. You are my sister, so I'm going to be blunt. You're saying all these things because you feel that's what people want to hear. No. Is that the only is that the only problem on ground? Why no. are you not talking about hunger? Why are you not talking about of people? course no no Why no, no, no, not talking about police Come on. Why are you talking about that? Toyin, Toyin, you've known, me for you've known me for almost two decades now. If eh, if there's anything affiliated with Kemi Afolabi, it's her bluntness. In fact, my blunt my bluntness and my boldness and my way of not being um, diplomatic in the past has made me created a lot of enemies. If there's anything, I don't give a damn about you are right. I'm very blunt. I don't do things because of anybody. This is, I'm telling you, this is a pain I'm also going through. Abiamọ ni mi man. Mo rí It was a national issue, a, a, a, an issue CNN carried, the whole of the news, international news carried. So this has nothing to do with Lagos State and other Dakebe. I won't on by more. I'm not saying it because no, no. Be no way. No, no, you are wrong, Toyin. I'm, I would never say it because if, if, if anything, if anything, if anything, mo bàjẹ́ tó bá pọ̀rọ̀ If I may wojú no more. When it comes to say, I say it as it is. I never me wojú anybody èmi kọ́ mo wà in pain mo mọ nǹkan tí mo go through now loot tí mo lọ mo mọ nǹkan tí ṣé bó bó ṣiṣẹ́ hospital wà nìyẹn let's call it spade a spade I had to stay in the private hospital mo wọnú hospital mo dẹ̀ sunkún ibi tí mo wà èmi ni mo clean everywhere tí mo ṣe gbogbo ẹ̀ mo gbé fan wá mo ra dìtọ́ um, um, um, mo have you been to loot hospital. Have not been. Ọlọ́run jẹ́. Current government are doing rubbish. They they don't do their work mo kàn dákẹ́ nítorí pé mo bìlí pé kò ṣe pé ká máa sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ lójoojúmọ́ ni pé work and work and pé tí má ti wà strong dáadáa gbogbo àwọn bẹ́ẹ̀ bá ta foam àwọn tó ń kun kínní àwọn tó ń ṣe gbogbo dìtọ́ gbogbo kan pé màá lọ fún àkọ proposal màá kọ lẹ́tà fún wọn pé màá dẹ̀ ní pé kọ́ jọ kọ́ fún kọ́ support mi n fẹ́ kó lọ sí hospital yẹn because I may not have enough money to do that a lot of things are wrong now tí nǹkan bá ṣe wọn sì wá gba private hospital lọ àwọn tó lè lọ sí private hospital nǹkan It's a lot of things. It's still all wrong, Gigo. So you you you so you think it's public? So the governments are not doing their job. That's what I'm saying. It's not about saying what people want to hear. They are not doing their job. Okay, a government now can put money down. Okay, oh, eléyìí you loan of medical. Do they have people that are going to, super, to, to supervise to actually see that that money went to the hospital? Please, when you have time, let's go to loot. At least I can talk about loot. I, I almost died in loot. I was on oxygen. I almost died. I know. Everybody, aláti my fi The top iodine I gbogbo die. You go go tó lè ká tó lọ sùn see, see. sí environment yẹn. Oh terrible. Ó horrible tó yìn. Àwọn ìjọba wọn ò ṣiṣẹ́ wọn. Tọ́bàdẹ̀ kówó lẹ̀ kọ́ lọ kọ́ follow up. Bí àwọn supervisors wọn come. bá kọ́ bẹ̀ question lọ́wọ́ wọn. Pé what's happening here? The money we left for this thing, what happened to it? So it's not about kí làwọn èèyàn fẹ́ gbọ́ èmi fúnra mi mo experience ẹ̀ ni so many things jọ́ mo ti sọ̀rọ̀ pa post office mẹ́ẹ̀ when I went there I saw it I was disappointed that that would be a hospital I mean post office a lot of things ń ṣẹlẹ̀ now a lot we as individuals we are not doing what we're supposed to do I know that but ah, okay the government they need to do better that's what we're asking of them they need to do better they should not make basic things luxury no àwọn basic things tó yẹ ká ní àwọn kan basic gbogbo nǹkan tó yẹ basic things ó wà di luxury you have to pay through your nose why why so i'm talking from pain Toyin i'm not talking because i want people to because i want people to like what i'm i'm, I'm saying no. Kemi every, everybody is pained that's the point everybody is pained kò sẹ́yìn tí ó bá. you see sometimes everybody that's why i tell people don't look at social media ó dàgbé taba ti ya picture about if you feel thirsty. they think life is rosy for everybody no kemi everybody is pained and to me all these people they are the same so i would rather vote my conscience i will vote who i want to vote for because i realize that they are the same of atrocities going on in this country is endless. They are, they are Let's call it. It is pain. Are all the same. going on that is kò ṣeé ṣe our generation wa ọ̀ lè tún ṣe gbogbo ma ti kú dànù àwọn ọmọ abẹ́rẹ́ làwọn ọmọ àṣà nǹkan tí nǹkan ti bàjẹ́ dé nǹkan ti bàjẹ́ gan nǹkan ti bàjẹ́ gan kọjá bí careful tó yìn so kí là ń sọ ara ń tàyàn náà. okay so who do you so you feel that. why do you have to pay so much why do you have to pay millions to send my own child to school why because àwọn government school tó bá lọ sí government school abroad is a standard school I always say the same as Nigeria. Orí mo fẹ́ private school abroad náà wọn medicals náà one abroad tó máa kì í ṣe. Mélòó private school abroad èèyàn mélòó ask me èèyàn mélòó government school government school ló pọ̀ jù because it's basic ó standard jọ government school mélòó ni ọ̀lẹ́ lọ ní olùgbọ́mọ ìlọsí government school Nàìjíríà. Mm-hmm. Kẹ́mi ẹ̀ eh. ìjọba bẹ́ẹ̀ dìbò náà ló máa ṣe máa lọ gbóúnjẹ fáwọn ọmọ kíláàsì ọmọ àjókòó sẹ́gbọ̀n ọmọ àyàfọ́tò ṣé nǹkan tó ń ṣe àwọn ọmọ náà ṣe yẹn bọ àwọn wọn ti ọmọ tí wọn lè afford ẹ kéde make life easy fáwọn fáwọn mẹ̀kúnnù kẹ make life easy fáwọn mẹ̀kúnnù for goodness sake kò cost in anything now kò cost in kí cost in nothing kí ló cost in nothing ẹ ṣe nǹkan tó da là ń sọ kẹ ṣe nǹkan tó da kọ ṣe nǹkan tó da sori tó bá ṣe nǹkan ò ní láti fowó bribe anything tó bá ṣe nǹkan tó da people will see pé ẹni báyìí ló ṣe báyìí ẹni túnlé ayé wa ṣe òun la máa pè é o ní àdúgbò tẹ̀lé láti kàpé ní púpọ̀ kí ló ní ìdẹ́kun. You are not getting my point. We all want a better Nigeria. We want. My, eyes, I can't put my eyes on light too much. Uh, wear your glasses. Tell me, we all want a better Nigeria. Life is difficult for everybody. Life will be dif- more difficult for me if I shoot a movie. I put it out. If people cannot watch my movie, if my fans cannot watch my movie, life is difficult for me because that's where I eat. Do you understand? Even this weekend, but I want only èmi mọ́. But my point is, which I want you to answer, all these people, they are one and they are only oda bisakuni. from Abga to Kinikan to Kinikan. So my point, all of them, I want you to give me a state that you can point to and tell me that this state, oh, this party of this state, they did so well. I promise you tonight, I'm going to vote that party. Give me a state. I am telling you, all these people, they are same circle. All of them. I said only God. Wait, let me finish. Only so no. why do we want then why do we want one person? Why do we not want one person? Tó bá ti deposit. To suffer. abroad. ti type number ẹ̀ tán. mo ti mo kọ mo wá wò pé ah mo feel better mi ni feel better mo kọ mo kọ type nine one mi tẹ̀tí tẹ̀ one nìyẹn báyìí. ṣé mi yé ma ṣe mi most times mistake ta máa ń ṣe nìyẹn a lot of people ma ma fi uk we uk we wa how old are we how old is uk who get there o ṣe é ṣe bó kíní ṣe eh, ṣe who get there but the point is eh, eh, even we our ṣe ni wọn fẹ́ ṣe because kò sẹ́ni tó fẹ́ mú wọn sí tọ́ba tọ́ba ṣe they ah, don't answer to anybody. my point is all the, all these things you are mentioning that we all know is a terrible one shame kokon. Ah. Is it like all the same? You know that all the and is a sap. So me and you, why do we want to make one person now suffer for the sin of others? And we feel that seeing that suffering. If somebody say I'm not voting for Tinubu, it does not mean that I want him to suffer. Oh, oh I don't mean it like that. We, uh, and eh, eh. so they are complaining. They are complaining that um, people are saying the reasons. One of the reasons people are not voting for Tinubu is because of the party he belongs. Because they are the current party in gov. They are the current uh, party. I mean, they are the current party in um, oh, yeah. power. Oh, like that. All the like all the because of the hardship people are oh, going. Oh, oh, people are not blaming him for the. They are not blaming blaming him. They are blaming the party because the party it belongs. Nobody wants him to suffer.